أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ولو أبا أبا تيوكتوسي ìkí ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kọ́ máa bá òjì sí ọlọ́run àwọn aráalé rẹ̀ ọlọ́run bá wa kẹ́ wọn àwọn òjíṣẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn sàábì rẹ̀ ọlọ́run bá ní kẹ́ wọn bákan náà gbogbo olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó ń fi sílẹ̀ tí ó fi dọjọ́ kìyàmà kí ọlọ́run bá kọ́ bá àti gbogbo lápapọ̀. ní ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí a ń ṣe ní mọ́sídù ìlú péjú ní agbègbè òkè ìdàwọ́ ní ìlú ìsẹ́yìn lónìí tí ṣe ọjọ́ òru ẹlẹ́ẹ̀kẹrìndínlógún òru àrùbíà tí ṣe òru ẹlẹ́ẹ̀kẹrìndínlógún nínú oṣù shawwal fourteen forty hijira òjijì ọlọ́run sallallahu alaihi wasallam a tẹ̀síwájú nínú tíra sharh thalathatil usul sharh yìí wá látọ̀dọ̀ sheikh fawzan hafidhahullahu ta'ala ètò ìdí tíra gangan fúnra ara rẹ̀ tó jẹ́ thalathatil usul tó wá látọ̀dọ̀ al-imam al-mujaddid muhammad bin abdul wahhab rahimahullahu ta'ala rahmatan wasi'a bìtí a ti gbé lónìí al-isra wal-mi'raj. الإسراء والمعراج وبعد العشر عرج به إلى السماء وفرضت عليه الصلوات الخمس وصلى في مكة ثلاث سنين لوني أبرة ما صار لوري الإسراء والمعراج الإسراء هنا نيا إرياجو tí جيسي الله ọba láti ìlú maka lóru yẹn tí wọ́n mú àdéhùn sọ́lámù ní láti ìlú maka lóru lọ sí bẹ́tẹ̀lì mọ́kàdé ní palestine wal mi'raj ìrìn àjò tani bí sọ́lámù wá rìn láti bẹ́tẹ̀lì mọ́kàdé lọ sí òkè sánmà gígùnkè lọ sánmà onáfẹ́ ní mi'raj sọ́lámù ọba ìlẹ́kẹ́ ọlá sọ pé ya'lamu ma yakhruju min al-ardi wa ma. يعرج فيها وما ويعلم ما ينزل من السماء وما يعرج فيها اللهم انت صقل السماء وما يعرج فيها تنتقو كلا سما سعي رجل لن يدك عرج به إلى السماء وما نبيك كلا السماء وفرضت عليه الصلوات الخمس وانت سواك تمانو وانت لنا يعني لوري wọ́sọ́lá fi mákàtá sàlá sàtìní ànábì sì kírun ní ọdún mẹ́ta gbáko ní ìlú Mákà. qawluhu rahimahullahu ta'ala wa ba'da al-'ashr gbọ́dọ̀ tó wà ní tíra pẹ̀lẹ́ yẹn ọdún kẹwàá ọ̀rí jabi hi ila sàmà wọn mú gòkè lọ sí sàmà ayé baqiya ashiru sanawati ala hadha yanha ani shirk ànábì wà lódìdí ọdún mẹ́wàá òun náà ní fi ń kọ́ fún àyàn kó níbi ẹbọ wọ́n yẹ ìrìn ilẹ̀ tawhid ó sì ń pa àwọn èèyàn lọ síbi ìmọ̀lán lọ́kàn ṣoṣo. wọ́n yóò asisu hazal asas anabi sì ń fi ìpìlẹ̀ yìí ó fi ń lọ́lẹ̀ ó fi ń lélẹ̀ tó máa fi sanati lihadiya ti aṣarọ nígbà tó ń di ọdún ẹlẹ́ẹ̀kọkànlá ó sèrè àbí wọ́n mú anabi sọ́lá ń ìrìn àjò òru fil tọ́jà ilé àbọ̀wọ̀ ilẹ̀ alimásírì àkọ́ lọ sí mọ́sálásí ìtógájú tá a mọ̀ sí mọ́sálásí àkọ́ ní ìlú fẹlẹ́sìn kọ́ọ̀lá tààlà ọlọ́ntì ọlọ́rẹ̀ gàjú lọ sọ fún anabi sallallahu alayhi wa sallam nínú alukur'an kẹrin suratul isra ayé alákọ̀ọ́kọ́ سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ọlọ́wọ́n ọba ní mímọ́ fún ọlọ́wọ́n ọba ọba tó ṣe é gbé ọmú ẹrú rẹ̀ tí ṣe Muhammad sallallahu alayhi wa sallam ọmú rìnrìn òru lálẹ́ láti mọ́sálásí ilé olúwa ilé àbọ̀wọ̀ lọ sí mọ́sálásí ilé àkùsọ ní orílẹ̀ Palestine níbí báyìí ọlọ́run pé alẹ́ ó ní ẹrú ó pè Muhammad tó pè lẹ́rú rẹ̀ kí wàá yẹ kí wọ́n wá tí kì í bá tún ṣẹrú ká téèyàn tó lè jẹ́ fọlọ́n ju ẹrú lọ ni abẹ́rẹ́ lè sọ pé náà lọ yẹ káwọ́ tó wá jẹ tọ́wá jẹ́ pé abánisọ sọlọ́n bọ́lọ́n ṣe dáa tọ́jú olùtẹ̀lé ọlọ́run ti ṣe tọ́lọ́run ọlọ́run pèlè ẹrú rẹ̀ dáadáa ìwà wa ń kọ́ àti káwa náà ká mọ̀ pẹ̀lú ọlọ́run ọba là á ṣe ọlọ́run ọba òbí mọ kò lẹ́gbẹ̀ra kò láfiwé kò láfijọ́ kò tẹ̀ níyàwó rárá. bẹ̀ẹ́nàmà جاءه جبريل عليه السلام ملك جبريل عليه السلام وابى النبي صلى الله عليه وسلم ومعه دابة يقال لها البراق أسمو دابة كوكو كداني أركو كوكو يه ونوكني البراق انطلع جاكبي منا منا أقل من البعل وفوق الحمار aqallu min al-baghli ó kéré sí ìbáka wà fawqa al-himar ó sì tún ju ẹṣin lọ àmì ó ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ó kéré sí ìbáka ó sì tún ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ wa yaqa'u wa yaqa'u khattuhu 'inda maddi basarihi ìgbé ẹsẹ̀ rẹ̀ ó sì ń wà níbi tí ojú bá ń sékí ni o ibi tójú ẹ bá parí sí. kọ́pùhù ìgbésẹ̀ rẹ̀ sẹ́ níbi tí ojú bá parí sí òun náà ni yóò gbẹ́sẹ̀ nílẹ̀ kan náà. wà orìkìbá aleyhi salatu wa salam aleyha wọ́n bá gbé àná sísàlámù kórìí ẹ̀sìn ẹ̀rí bùrọ́kù yìí. وذهب به إلى بيت المقدس في الليل وسجان يعني صلاة بيت المقدس اليوم أسرية وما نزل صلاة يجو كلهم أسرية من الثرى وهو السير بالليل انتم كن الثرى هنا كي يوري لور وهذا من خواصه صلى الله عليه وسلم ومن معجزاته عليه الصلاة والسلام بني إسراء صلى nínú ẹ̀ka tọ́lọ́hún fún àdéhùn sọ́lọ́m ni bẹ́ẹ̀ tó ni nínú àwọn iṣẹ́ ìyanu tọ́lọ́hún fún òtítí ọlọ́run àdéhùn sọ́lọ́tọ̀ sọ́lọ́m òun náà ní ìsọ̀rọ̀ rẹ̀ tọ́lọ́hún ọba ìdíkẹ́ ọlọ́kù. fọlùtẹ́kọ̀ hùnẹ́ẹ̀kà máa ẹ̀ ẹ̀mbíyà fi bẹ́ẹ̀ tẹ̀lé mọ́kànlẹ̀ níbẹ̀ yẹn àdéhùn sọ́lọ́m ọ̀pàdé pẹ̀lú àwọn ànábì ọlọ́run fi bẹ́ẹ̀ tẹ̀lé mọ́kànlẹ̀ إنه صلى الله عليه وسلم عرج به إلى السماء لين وجه صلى الله عليه وسلم وهم في السماء yaani rúfìá min Baytil Maqdis wọ́n gbé ànábì gòkè láti Baytil Maqdis ila sàmà lọ sí sàmà bí suhbati Jibrila pẹ̀lú pé Jibril tẹ̀lé Jibril ọ̀tẹ̀lé wa ma'na al-'uruj ìtumọ̀ pé ìtumọ̀ al-'uruj ó ní as-su'ud gígùkè wa usriya bihi min Makkata wọ́n mú ànábì ṣe ìrìn òru láti ìlú Mẹ́kà. إلى بيت المقدس لسي بيت المقدس في فلسطين وعرج به من بيت المقدس وسموه كلات بيت المقدس إلى السماء والسماء يعني صعد به جبريل عليه السلام جبريل الموكي ومر بأهل السماوات وسب قجاك الوه نرى وتوجه على السماء كل سماء يفتح أو يستفتح يستفتح جبريل ويفتح له gbogbo ilẹ̀kùn kọ̀ọ̀kan ní sọ́mà kọ̀ọ̀kan ní gbogbo sọ́mà òun náà ní mọ́lákùn jìbìrì ọ̀n sọ̀rọ̀ fún sílẹ̀kùn fún wọn sì sílẹ̀kùn tó máa dáhà ilẹ̀ sọ́mà ìsàbíà lẹ́yìn náà lọ́wọ́ lọ parí sí ọlọ́dẹ sọ́mà ẹlẹ́ẹ̀kejì tó máa sọ ẹja fọwọ́kọ sábà sọ́mà wà ọwọ́ agbókè gbogbo sọ́mà ilẹ̀ asẹ́sẹ́rọ́tìrì mọ̀dáhà níbẹ̀ ni ẹlẹ́dàá rẹ̀ ti bá sọ̀rọ̀ ní wáhìhí nínú wáhì rẹ̀ bí máa ṣá à pẹ̀lú tọ́ba fẹ́. fàfọ́rọ́dọ̀ àléhìí sọ̀làwàtò alkọ́mù ọlọ́run á ti wákàtí márààrún ọlọ́run ti lọ́nà ẹ̀ lé lórí wọ́rọ́dọ̀ ha bìlíọ̀mì wọléyìlá ọ̀mùsínà sọ̀là nípìnlẹ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́lá ó ti lọ́nà ẹ̀ lé lórí ní ọjọ́ àti ní òrùkọ́ máa jẹ́ àwọn tó ta irun walakin na musa alayhi salam ṣùgbọ́n nabi musa alayhi salatu wa salam ashara ala nabiyina muhammad sallallahu alayhi wa sallam olóhùn tọ́ka fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam bí an yas'ala rabbahu at-takhfifa kíkọ́ tọrọ ìfúyẹ́ lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ fífi tì í o àdọ́ta ìpọ̀ ee àwọn èèyàn sípa wọn ká subhanallah fa inna ummatahu la tuziqu khamsina sọlá àti torí pé àwọn àlùmọ́ rẹ̀ wọ́n lágbára àádọ́ta irun tá a mọ̀ sí fífi irun kìlìyọ́mi wà lẹ́yìn láti gbogbo ọjọ́ àtòrò. wàmà záàlà rasulillah sallallahu alayhi wa sallam yọrọ jọrọ bá anabi ọyẹ gbogbo tí ń sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ tí lọ́ọ́ bá ẹlẹ́dàá rẹ̀ tí ń sọ fún yasaluhu tafmir ń béèrè fúyà lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ fún kọ́lọ́n bó fúyà rẹ̀ hasan tahad ilà khams títí láti fifty àádọ́ta ọlọ́run ọba ìlẹ̀kẹ́ wa bá kú yẹrẹ títí lóbi dé wákàtí márùn subhana allah ọpẹ́ ni fún ọlọ́run ọba o ọba tó ṣe pé nu ọlá àti agbára rẹ àti ògo rẹ àti dáadáa rẹ nínú àánú ọba fi wá yọ ọlọ́run fi yọ kó ń ọwọ́ àṣẹkù márùn náà rí báyìí wákàtí gbogbo ni ọgbà wọ́n tún tó síta ní gbogbo wákàtí kọ̀ọ̀kan àbẹ́yìn òfura bẹ́ẹ̀ ni ní gbogbo àdúgbò tó ń kálukú wá wà yìí pé mọ́sálásí wa á tún paróòdù rẹ tábà fẹ́ kí sùnhì bẹ́ẹ̀ ni zuhur bẹ́ẹ̀ ni asu bẹ́ẹ̀ ni magrib bẹ́ẹ̀ ni nisha á tábà wá di sọlátùl jumu'a gbogbo nu yàrá ń kálukú làwọn yóò tún wọ̀ lọ ẹ tí sukùl bá wà ní sukùl nítòsí bẹ gbogbo fídíò sukùl yẹn làwọn yóò tòsí wọ́n tún sọdá títì wọ́n tún tó káàkiri alihamudulilayi egbò wa rí pé bó ṣe rí nìyẹn lọ́nà bá wa lọ jẹ́ pé fífi yẹn lọ́wọ́ àṣẹ ló fi fún wa bó làwọn èèyàn bá ṣe wá ṣe. wákàtí márùn péré làwọn èèyàn ọ̀ráyè láti tè yìí wọn ọ̀ráyè tẹ wákàtí márùn wákàtí kọ̀ọ̀kan tá à ń sọ kìí ṣe pé wákàtí náà la fi ń kì í orúkọ rẹ̀ bó ṣe wá nú èdè wa ni àlèwákòtù tá à ń pè ní wákàtí tá a mọ̀ pé èdè Lárúbáwá ni àsìkò márùn péré náà la ní tá a fi ń kì í gbogbo àsìkò kọ̀ọ̀kan jama tí ìmáàmù bá fi ara balẹ̀ tí ọ̀pọ̀ gan ọmọ àwọn afárabalẹ̀ o kódà ó tún lékun bá wà sí lérò ọwọ́ àlọ́ twenty minutes lórí sọ̀rọ̀ àsìkò kan sábà pé bọ́ bá lọ ten minutes sábà sálámà lẹ́tì rẹ nìkan sọ̀tọ̀ pé sálámà àlẹ́ fàájì máa tó gẹ́gẹ́ bí sẹ́ẹ̀ máa ń kà fún wa gbàgbá ní sọ́la ní pé sẹ́ẹ̀ máa ń kírun ẹni tí ó tó lágbára jù nù yín oníkẹ́ ṣẹlẹ ẹ mọgbàgbé fáwọn àgbàlagbà ń bẹ láàrin wa o ọgbà àtàgbàlagbà wọlé ni ọgbọnà ẹbẹ wọlé ni o ó ní ẹ mọgbàgbé fáwọn àgbàlagbà ń bẹ láàrin wa tí wọn ò ní kú àwọn aláàárẹ̀ náà ti ń bẹ o àwọn ọmọ kéékèèké kan náà ń bẹ tó ti pé àṣẹṣẹ ń rọ wọn kó wá kírun ni àwọn tó ti fẹ́ gbọ́ bùkátà náà ń bẹ aha gbogbo àwọn yàrá fẹ́ kẹ́ wọn consideration ti ti ń bẹ̀rẹ̀ orí ara ẹni ọjàwé sóbì ibẹ̀ ló ti máa ra àgbàlagbà ọkàrí ọmọ yìí ájìmọ́ ó ṣe wí ló ṣe jẹ́ òun aha ten minutes níyà o tó túmọ̀ ìpè tó bá fi ten ten minutes kí wákàtí márààrún yìí fifty minutes ni kò bá náwà tó bá fi twenty twenty minutes kí ń kọ́ àjẹpé one hour forty minutes hundred minutes ó sì tún kù twenty two hours twenty minutes nínú twenty four hours tọ́lọ̀ fún wa tó ti bẹ́ẹ̀ táwọn èèyàn wá kí wọn ò kí wọn ò kí rárá ẹlòmíì ò ní a ah, wá wàhálà díẹ̀ ti pọ̀ náà sọlọ́nfẹ́ ọlọ́nfẹ́ jọ́ mi sùn ọ́ ni àbí táwọn bá fẹ́ fi àjò ṣé yóò sojú ẹ̀ àbẹ́ẹ̀ ni ọlọ́nfẹ́ jọ́ rẹ sùn mi torí gbà ní sọ̀rọ̀ ní pé ọpẹ́ gbàgbọ́ wọlé sí ìpè dáadáa títí tá a fi nífẹ̀ẹ́ dáadáa tá a fẹ́ fúnra fún màá yá wa wọn fi àlìjáná fúnra mi fẹ́ kí n fẹ́ fún ọ. ọwọ́ á ní pé sétí ọba jẹ́ ọ ṣé yóò sojú mi sojú gbogbo ẹ̀dá ọlọ́run ọba nìyẹn ó fi jẹ́ sọ̀kọ́lá àánú ọlọ́wọ̀n bá larí gbà from fifty to five òdo táwọn òpin wọn kà parẹ́ ń ìrìn àjò tó dùn yẹn rìn kó tó di pọ́n gbàgbé parẹ́ léṣe kékeré o wọ́n ti gbé ìdá mẹ́sàn-án nù ìdá mẹ́wàá kó bẹ̀ fún wa ó wá kó ìdá kan nù ìdá mẹ́wàá fún àwọn èèyàn tó wá tijú láyé sàhìn nàmí nà lọ́ọ́ ìhàkọ́ ìhẹ́yà àwọn òtijú lọ́dọ̀ ọlọ́wọ́ òtijú láàrin ọlọ́wọ́ nípa apá àti ìtìjú tó yẹ kéwọ́n ọmọ bá ti kí tààrọ̀ yòókù lókù tí o tí o tí tí o ti bọ́ sí tóńtò bá ti kí nìkan náà ni subhanallah báwọn kan ti ń ṣe nìyẹn o kọ́lọ́ wọn bá kọ́ sànù fún wa ẹlòmíràn ni ah sẹ́rí èmi ẹ wo àṣùbà àti jímọ̀ èmi ipa jẹ sẹ́rí kóhun tó gbìyànjú tó subhanallah yóò ní òun tó gbìyànjú àṣùbà àti jímọ̀ à sí kankan tó máa ń pàjẹ́ nù rẹ̀ ẹlòmíràn ni ẹ wo èmi ń kí ṣùgbọ́n tẹ̀ wọ́n yín á jẹ gbogbo ẹ̀ papọ̀ lálẹ́ rí iṣẹ́ wọ ọgbà ká kírun díẹ̀díẹ̀ à ah! iṣẹ́ búwo lọ wá ń sì kí ọgbà kẹ kírun lásìkò rẹ̀ tófù ajẹ́ pàkí pọ̀ ni ọjà gbogbo ẹ̀ papọ̀ wa khalafa min ba'dihim khalfun adaa'u as-salata wattaba'u ash-shahawat wa sawfa yalqawna ghayya àwọn àrólé ikú tún dé lẹ́yìn àwọn ànábì ọlọ́run adaa'u as àwọn pàṣẹ fẹ ìlọkọ náà kọ yìí àwọn ọba gọyù pàdé gọyù yẹn sì jẹ wàdùn fi jahannam ọgbọ́n kan kò tó lákànni nínú náà jahannam ọlọ́run ti ní ibùdó sí ìlú àtẹnìkọ kan wa. wákàtí márùn yìí ẹ̀rí báyìí láti fifty ọ̀padà wá di five. téèyàn bá mú five naira wá jáde tó wá sọ fún ọmọ ìyá rẹ̀ pé dákun yìí máa ṣe ni o ìfi ṣàbòsí o bá mi fi òdo sí i kó bá mi sọ sọsẹ ń pé lódodo irú èmi ní ìsinmi ọmọ ṣe alẹ rẹ ni tí ó lè fi òdo sí tí ó sọ di fifty ibi wọn á tó kọ páìpù sí ní ọlọlọ ọmọ bí ó sì yí tí ó fi di fifty èmi ọmọ yẹn sí kì í ṣe tẹ́tí wọn gbéra mi kápé fóònù ni kí mo máa ṣe kápọ́rọ̀ kátúkéwù ni so oyè mi sí irú yìí ni ìsẹ̀yìn lè mọ ọ̀nà tí wọ́n máa ń gbà tí wọ́n fi máa ń ṣe ẹ̀ẹ́dì pẹ́ni tó fẹ́ sọ torí gbogbo ọ̀nà tí òfin ní í ṣe làwọn tí wọ́n tẹ owó yẹn fi ṣe wọ́n ti sá gbogbo ọ̀nà yẹn tọ́ba kànra pé tọ ọbẹ̀ sọ pé wọ́n yí odò ṣeéṣe ibi tó ti lè yí odò nínú ìwé ni owó inú tí èsì tákàdá tá a gbé dání tí èsì owó tí èsì owó gangan tá a kó ní káàṣì báyìí owó òwe ń lo ti lè yí ebi tí five thousand wà ó súnmọ́ kó o lè yí sí fifty thousand àbẹ́ẹ̀kọ́ ni o lè yí inú ìwé ṣùgbọ́n lọ́wọ́ báyìí kò ṣeé yí ẹ wá wọnú àánú ọlọ́run ga lé wa lórí nínú ìkẹ́ ọlọ́run ọba tó sodo lé wa lórí òun náà ní pé ọlọ́run wá gbé ìdámẹ́sàn ìdámẹ́wàá ó gbé fún wa àtún wá ti jú láti gbé ká wá kí ìdá kan nínú ìdámẹ́wàá yẹn fún ọlọ́run ọba tí ọlá ẹ̀ka jù ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí yọ wà láyé sọ wà ó sì ń gbọ́ hayya ala sọ́lá ó sì tàkìtì pàkọ́ sí ẹlòmíì lùdò ní ta ayọ̀ ọlọ́pàá lẹ́lòmíì wà ń bẹ́ẹ̀. káàdì lẹ́lòmíì ń ta ẹlòmíì ò tiẹ̀ síbẹ̀ lásán gómìnrin sọ̀rọ̀ ni ẹlòmíì ká tiẹ̀ kọyin ni kò sí kankan ó jókòó lásán náà tẹ́ẹ̀fì lọ tẹ́ẹ̀fì bọ̀ ẹlòmíì ọjà rẹ̀ ni òjẹ́ kó lè jó torí ọjà rẹ̀ ni òjẹ́ kẹlòmíì ò lè kó ń bẹ́ẹ̀ láti pé kó ṣe kí ni ọkọ lọ jẹ́ pé ọlọ́run ọba ti ọlẹ́ ẹ̀ka jùlọ kí wàá ní tó lékún láti gbà táwa ti lọ tàfi dé láì tó ṣe pé àárín tó ṣe pé ìdíje táwọn kan dìde lọ́lọ́run fi làwọn nu fìtínà sójà òkú wọn lọ sí báràkì ìṣákí nínú olúwa yìí ní òde bàbá sakínbẹ̀ náà ni àwọn lọ kí magiribi o àwọn lọ kí magiribi o ọmọ ṣẹ́ dìde àtàwọn tí wọ́n máa ń dìde wọn lọ kí wọn lọ kírun bẹ́ẹ̀ yẹn nígbà àwọn èdè àwọn sójà ti lu ṣọ́ọ̀bù yẹn pa wọ́n na àwọn èèyàn wọ́n ti kó wọn ní gidi gan kó di ṣákí sẹ́yìn wá sẹ́yìn bọ̀ àwọn tí wọ́n ti wọ́n sídùú bọ̀ wá wọ́n ti ń bọ̀ táwọn ẹgbẹ́ ọmọ pé ṣọ́ọ̀bù yẹn ti dàrú o àbẹ́rẹ́ gbogbo bẹ́ẹ̀ bó ti dá lókèrè ee ẹni ọlọ́run yọ ó dilé o ẹgbẹ́já o àmì ni wọ́n ń wá tí wọ́n fi wọ́ ṣọ́ọ̀kù yìí o ọ̀gá yín wọ́n ti di lọ o àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń gbatẹ́gùn wọ́n ti di wọ́n lọ wọ́n ti ń gbatẹ́gùn lọ lọ́nà o wọ́n jẹ tìrìbà òkú yà wọ́n tún fowó béèlì wọn jáde ọba ní ìgbà wọn wádìí wọ́n ní bàbá ọ̀gá ń tagbó wọ́n wá wá wo ṣọ́ọ̀pù ọmọ pé bọ́yá ọmọ ní bá wọn gbé lọ wọ́n wò pé bóyá wọ́n ti bí ọmọ kalẹ̀ bóyá ń bẹ ṣọ́ọ̀bù ẹ̀kọ́ tó di pé yóò gbé lọlé sábàbí nù. wákàtí márùn yìí òun náà lọ́wọ́ àṣẹ́kù èyí náà wá wo iye ìgbà tó ti ṣe ọlọ́run fi ń pààrà lọ́sọ́dọ̀ ẹlẹ́dàá wa wọ́n sàn padà lọ́ba ọlọ́run bí ọlọ́run ṣe ń fúfú yẹ ṣe ń fúfú yẹ ṣe ń fúfú yẹ ọlọ́run wa padà sọ di wákàtí márùn nírìsí àádọ́ta arákà náà padà. bíá ìṣeraka àádọ́ta náà ní kọ́ máa jẹ́ ṣùgbọ́n wákàtí wákàtí tá a mọ̀ rí mẹ́tàdínlógún ṣùgbọ́n rìsí bí ipa kírun fifty nine títóbi ọlọ́run ọba tó láàánú àwọn ẹrú rẹ̀ tó ń ṣe dáadáa sáwọn ẹ̀dá rẹ̀ tí sì ń kẹ́ gbogbo ẹ̀dá rẹ̀ ṣùgbọ́n àwa ń kọ́ níbo la wá wà níbi ìkẹ́ ọlọ́run ọlọ́run ọba kíra wa. bó bá mú ọ̀daràn tó bá ní ọ̀sán hundred thousand tí ẹ tí wọ́n ti owó yẹn èyí náà mọ̀ pé kò lè jẹ́ pé five thousand ní ọ̀sán àgbo lè jẹ́ ten thousand ní oṣù kìíní o ní ọ̀sán wọ́n ní hundred thousand ah jẹ́mọ́ ẹ̀ má jẹ́ àpárọ̀ tó yàn bá fi dín fifty sẹ́ni wọ́n ṣe wọ́n sun akọ rárá nítorí pé wọ́n yóò ṣe kìíní o yóò lè jẹ́ forty yóò ti dé wọ́n rí i pé wọ́n wà nine minutes wọ́n bá gba forty thousand lọ́wọ́ ẹ wá wo àánú ọlọ́run wọ́n wá ṣe márùn-ún sí lọ́rùn yẹn fún wa. tọ́ látara bẹ́ẹ̀ faqala Allahu azza wa jal ọlọ́wọ́n bá wa ń sọ báyìí wípé ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ó wá ń sọ pé kama fi hadith al-isra wal mi'raj gẹ́gẹ́ bó ti wà nù hadith wal isra wal mi'raj wípé amdaytu faridati ọ̀ràn yẹn mi èmi ọlọ́wọ́n bá mú lọ dáadáa bẹ́ẹ̀ pé kọ́ máa mo sì ti ní fúfúyẹ́ fáwọn ẹrú mi bákan náà wà á jù sí alhassanata aṣọ bẹ́ẹ̀ ni dáadáa kan tí yẹn bá ṣe é sì fi mẹ́wàá sálẹ̀ sáré ti tóbi ọlọ́ sẹ́ni báyìí pé irun tá a fẹ́ kí wákàtí márùn-ún ni lẹ́ẹ̀márùn lójúmọ́ abẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n ní sí àdọ́ta lágbà ọlọ́wọ́n bá ní ọ̀ràn yẹn mi mo lọ fifty náà mo mú lọ pé yẹn náà ni ọ̀nbẹ̀nbẹ̀ mo wá sí ìfúyẹ́ fún àwọn ẹrú mi bẹ́ẹ̀ ni màá wá máa ṣe ẹ̀san dáadáa pé kọ́ máa jẹ́ ẹ̀san dáadáa kan kọ́ máa jẹ́ mẹ́wàá rẹ̀ tó o bá ti kí súrù ìbáyìí o ti ní tẹ́ẹ̀nì òkè dúró tẹ̀lé o di twenty asiri tẹ̀lé o di thirty òkè ọ̀nkiri bíbáyìí o di forty òkè ìṣá o di fifty bíi fifty sọ̀lá tuyẹn náà ló sì gbẹ̀sán rẹ̀ ṣùgbọ́n márùn-ún sáré pé àánú ọlọ́wọ́n ọba lórí wa wàláhì kọ̀ mọ́ níwọ̀n ṣùgbọ́n táwọn ọmọ ẹ̀dẹ́ nìyàn tá a fi rí gbogbo dáadáa ibi ibi tá a ti jì tá a lè léyìí o ọlọ́ọ̀la ẹni àtẹnukọ̀ kan wa ọlọ́ọ̀dàkùn kọ́ sọ wa nínú ẹgbàá wa ti afáwọn ẹnẹt láti ọ̀dọ̀ abizar radiyallahu anhu òní hiya khamsun wákàtí márùn lẹ́yìn kí wọ̀híyà khamsun ṣùgbọ́n lọ́dọ̀ márùn ní sẹ́yìn sẹ́yìn ṣe kì í ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run mélòó ni o àádọ́ta hadith yẹn àti kínní àti kejì ọ̀nbẹ́nu sahihu imam al-bukhari rahimahullahu ta'ala rahmatan wasi'a. khamsun fil amal ayé fil amal márùn ni nínú sẹ́tàǹtì ṣùgbọ́n khamsuna fil mizan nínú sùnwọ̀n ọlọ́run nínú ẹ̀sán rẹ̀ yóò máa jẹ́ àádọ́ta náà padà. khamsu salawati fil yawmi wal layla wákàtí márùn lójúmọ́ àti lóru tó àádìlú kọ́mtì ní sọ́láàtì ní ó sì déédéé àádọ́ta náà fil mizan ní oṣù wa lè ànà lè hasana tàbí àṣírí àmútalẹ̀ àti wípé dáadáa kan tí yẹn bá ṣe bẹ́ẹ̀ wà lù rẹ̀ ní wọ́n fi sàn ẹ̀lẹ́sàn ọ̀sọ̀láàtò lè wà àhídàtò irun kan ṣoṣo àni àṣírí sọ̀làwàtì ó ti gbé irun mẹ́wàá báwọn ó ti gbé irun mẹ́wàá wàlẹ̀ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ yìí dúkìrọ̀ fi dúkìrọ̀ awọ́lu sóra ti subhan wọ́n dárúkọ rẹ̀ ní àkọ́kọ́ sóra tó ṣe pé subhan ló bẹ̀rẹ̀ rẹ̀ kí ló kọ sóra yìí gangan suratul isra suratul isra suratul subhan wọ́n máa ń pè bẹ́ẹ̀ tó dá pé àwọn sówárù kan bẹ́ẹ̀ náà alukur'an karim tí wọ́n ní àwọn orúkọ tí èsè yọ kan wọ́n ní orúkọ tí èsè yọ kan so suratul mu'min ń bẹ́ẹ̀ náà alukur'an karim. sọ́rọ́tù wo ni wọ́n ń pè sọ́rọ́tù mọ́mìn rárá mọ́mìnúnà nìyẹn sọ́rọ́tù mọ́mìn sọ́rọ́tù gọ́ọ̀fìr qala rajulun mu'minun min ali fir'auna yaktumu imana tòótì kan náà àkọ́lẹ́kọ̀ sọ pé wa rajulun mu'minun bi ghafir wọ́n ń pè sọ́rọ́tù mọ́mìn torí rajulun mu'minun min ali fir'auna yaktumu imana. wọn bá ń pè suratul mu'min bákan náà suratu muhammad wọn pè suratul qital abẹ́ ẹ̀kọ́ ni suratul qital wọn pè suratu muhammad náà suratul hujurat wọn pè suratul akhlaq ó ní àwọn suwaru bẹ́ẹ̀ tó ṣe é pé wọ́n ní àwọn orúkọ méjì méjì méjì méjì ẹlẹ gbọ́ tí wọ́n kọ suratul isra wọ́n pè ní suratu subhan suratul isra suratu bani isra'il wọ́n pè bẹ́ẹ̀ tó báwọn sówárù ṣe rí nù ń bẹnu wọn tó lóko ju ẹyọ kan lọ nínú sọ́rọ̀ yìí ìpìlẹ̀ rẹ̀ oní ọlọ́lọ́wọ́ bá tí ọlá rẹ̀ gàdúrà ti sọ̀rọ̀ ìsọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam fún wa. ọjẹ́ wọ́n pè ní suratu subhan suratu bani israel ẹ̀rí wọn ti ẹ̀ ti kọ́ síbẹ̀ wal mi'raj dhukira awwal surati najm mẹ̀rọ jù wọ́n ṣe bá nàbí gùnkè lọ sí sámà ìpìlẹ̀ sọ́rọ́tò nàjẹ́mì ni wọ́n ṣe kíni o wọ́n ti sọ yẹn. gẹ́gẹ́ bá a ṣe máa sọ pé nóbi àbí ẹ̀kọ́rọ́ wà ursila bil muddaththir wọ́n sọ ànábì di ànábì pẹ̀lú sọ́rọ́tò al-alaq ẹ̀kọ́rọ́ wọ́n sì sọ́dọ̀ jíṣẹ́ pẹ̀lú sọ́rọ́tò al-muddaththir níbi báyìí nínú àǹkọ́ wọ́n gbé wọ́n mú àná wọ́n sọ̀rọ̀ ọlọ́run ọba sọ̀rọ̀ Isra'i tọ́ ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ó ní wàlá kọ́dọ̀rọ̀ ahùn ẹ̀zílẹ̀tẹ̀ni òkúrọ̀ ẹ̀yìndà sidratil muntaha ẹ̀yìndáha jannatul ma'wa. ọlọ́run tó fi ó gbé ànábì ó ti fi ó ní kànábì orí àwọn àyè míì ipò míì tó yàtọ̀ sáwọn ètò ti fi rí tó ti ní orí tẹ́lẹ̀ ní ibi sidratul muntaha níbẹ̀ gangan wá ní jannatul ma'wa ibẹ̀ ló ṣe kíni o ibẹ̀ ló ìzìyẹ́kìṣà sídìrọ́tà máa yọ̀kṣà nígbà tí n tó bo igi náà bò ní malẹ̀ máa zá àgọ́lì bá sọ̀rọ̀ wá máa tọ́gọ́ ojú ànábì ọ̀yẹ̀ kò sì tayọ àlà. lọ́kọ́dúrọ̀ a min aya tìrọ̀ bí ìlìkúbẹ̀rọ̀ pàápàá dájúdájú láìsí èméjì ànábì ti rí nínú àwọn àmì ẹlẹ́dàá rẹ̀ tó tóbi jùlọ ànábì rí nínú àwọn àmì ẹlẹ́dàá rẹ̀ tó sì kó tóbi jùlọ. suratul najm aya 13 sí 18 òde tá a kàn yẹn. هذا في المعراج لين صار ذلك اليوم معراج النبي محمد صلى الله عليه وعلى آله وسلم ثم إنه نزل من السماء لين على النبي صلى láti sọ́mà ìlà bẹ́tẹ̀lì maqdis ó tún sọ̀ kalẹ̀ síbi tó ti gòkè padà ó ní bẹ́tẹ̀lì maqdis thumma innahu raja'a ila makkata sí laylatihi ní òrùka soso náà ló tún sẹ́rí padà sí ìlú maka walamma asbaha nígbà tó ti fi ọlọ́wọ́n bá jí tilẹ̀ ma wà á fúbarọ̀ náà tàbí dáàlì ọwọ́ sọ fún àyàn ah, ẹ wo ìrìn orí òní ọkẹjẹgbẹ́ o ọkẹjẹgbẹ́ mo dé ìlú Filistin lónìí mo láfẹ̀ẹ́ mọ́júmọ́ yìí kí ẹsẹ̀ bẹ́ẹ̀ nìkan mo tún gòkè lọ sọ́mà tó mo sọ kalẹ̀ wa mo tún fi dé padà ní mọ́júmọ́ yìí náà ni a sì rìn àjò pọ̀ àjò pọ̀ àbọ̀ ńlá àbọ̀ ń darú ní ẹ̀mí ẹ̀ pé wọ́n gbé ọkùn kèdí dédé pọ̀ ń darú ẹkún dùn ọ̀rọ̀rùn kọ́ sọ pé wọ́n lọ sí orílẹ̀ Palestine tó bá sọ fún akọ lọ lọ́sẹ̀ kan á jà ọ́ àti wàá kọ́ sọ pé lóru kan lọ lọ. tọ́lá àmọ́ pé ìrìn oṣù ni wọ́n sọ pé wọ́n lọ láfẹ̀mọ́júmọ́ yìí kí tó wá ti fòfin mọ́ ń bẹ̀ ó tó wá lọ tún gòkè tó wá lọ sọ̀kalẹ̀ wá ó tó wá láti gbà kí ló dé irú kíni wọ́n kú ẹsẹ̀ mọ̀ pé òsì bá a lù sí bá a lù sí bá a lù bá ń bẹ ni ìyẹn aeroplane bóyá wọn bá sọ pé ọkọ̀ ojú òfurufú tó gbé lójú ọ̀ya ọbẹ̀ àyẹ̀sọ̀ sọ́là ń sàlàyé fáwọn èèyàn ẹ wá rí nígbà tó sàlàyé fáwọn èèyàn pẹ̀lú ẹ̀ alimuminuna zaada imana imanuhum àwọn olùgbàgbọ́ òdodo ìgbàgbọ́ wọn tó lékún ni wàá malikú fáà àwọn agbámagbá àwọn tí fi gbá borí ọlọ́wọ́n bá mẹ́lẹ̀ tí wọ́n ń ṣe kèfèrí fọ́záàdà ṣàrùrù ọ̀hún aburú wọn tún wá lékún pé a ah, ó lè rí ọmọ fẹ́ ọ̀dà yẹn pé dúdú ẹ̀ ti ń láta báyìí o ojoojúmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ti ń sọ èyí tó tún gbé wá àfẹ̀mọ́júmọ́ ẹ̀ tó lé pọ̀ aha wọn ó lékún wọ́n fárí ṣe o bìhádà wọ́rọ́ ṣe o yóò ṣàṣírò nàbí inú wa tún dùn pé ó tiẹ̀ tún sọ bọ́ǹbù mi lẹ́ta mọ̀ rí gbé káàkiri fáwọn èèyàn wọ́n bá lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní bá anábì jẹ onílé rẹ adiláwí adiláwí tẹ́lẹ̀ tó fi da adiláwí ẹ́ ó tún gbé nǹkan mi wá ọ̀rọ̀ ẹ̀sẹ̀ wá ọ̀rọ̀ ẹ̀sẹ̀ wá hàn báyìí ṣé bóun lẹni yín ọ̀rẹ́ yín yóò sì máa lérò yìí pé anahu zahaba ila baitul maqdis òun lọ sí baitul maqdis wa raja'a minhu fi laylatin wahida ó tún sẹ́rí padà láti ibẹ̀ náà lóru kan ṣoṣo àhá wa nahnu nadribu akbada al-ibili ilayha shahran zahaban wa shahran iyaba àwa sì ń da à ń da igbá yàrá kúmi bolẹ̀ yẹn ni pé ẹ̀dọ̀ ní oṣù kan lálọ oṣù kan lábọ̀ kó ní oṣù méjì wọn a máa gbé ìdúró ńlá fún wa pé òun ṣe kí ni òun lọ lórí òun ti bọ̀ ṣùgbọ́n olùgbà kó dùn sẹ́yìn pé záyidá fún ìmáàdà torí pé gbàgbọ́ díẹ̀ ń bẹ́ẹ̀ nu ọkàn tiwọn tẹ́lẹ̀ tó tún wá lékún gbàgbọ́ yẹn àwọn aláburú aburú díẹ̀ náà ń bẹ́ẹ̀ nu ọkàn tiwọn náà tẹ ọba tó lékún aburú tiwọn náà subhanallah tó wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ilé dáadáa wọ́n sọ káàkiri yòókè sóná kódọ́rọ́tà kọ́ọ́lìkì bí kódọ́rọ́tà makhluq ẹ̀rí tí wọ́n ṣe bẹ̀ ni pé wọ́n fi agbára dẹ́dà wọn agbára ẹ̀dáwó agbára ọlọ́run wọ́n fi ń sùsùn pẹ̀lú agbára ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìyẹn táwọn bá lọ báyìí làwọn ó ṣe rìn táwọn bá gbéra fún mi táwọn báyìí ni ràkúnmí ó ṣe rìn ebi tiyín nìyẹn bùrọ́kù ni tánàbí sọ̀sọ́lá gbé kọjá lọ ọgbẹ́ara ju mọ̀nàmọ́ná lọ bíi mọ̀nàmọ́ná ni ìbẹ̀rù pé alibárikò látara mọ̀nàmọ́ná alibárikò látara ẹ̀ ní aliburọ́ọ̀kọ̀ gbogbo àti mọ̀ bí mọ̀nàmọ́ná ti rìn ìrìn àjò tó fásitì gidi ni. tó àwọn fagbára dẹ́dà wọ́n fi wé dẹ́dà tó ti jọra wọn. فكان الإسراء والمعراج امتحانا من الله عز وجل للناس إسراء والمعراج يعني ìdẹwà àdánwò lọ́lọ́run ṣe kíni o Ọlọ́run fi dán àwọn ọmọ ẹdẹ ènìyàn ni ta ni ó gbàgbọ́ ta ni ò ní gbàgbọ́ ọlọ́run ti ṣe àdánwò rẹ̀ ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo ó lékún gbàgbọ́ tiwọn àwọn aláìgbàgbọ́ ó lékún aburú ó lékún rẹ̀ fún wọn. fọlímọ̀ṣẹ́rì kúnà záàdà àwọn tí wọ́n jẹ́ àlà àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ záàdà tànàdúró hàn wọ́ṣẹ́ rò ìjẹ́ nǹkan àjòjì létí wọn pé ó ṣòro kó ṣẹlẹ̀ kọ́ wọn láti pé kó ṣẹlẹ̀ orí bẹ́ẹ̀ létí wọn orí bẹ́ẹ̀ lára wọn aburú wọn tó lékún. bákan náà wọ́n tán náà kó sọ̀rọ̀ mi lè Rasul ìpẹ́ tí ì máa fẹnu àbùkù kan àní sọ́làm ó tún lè pẹ̀ wọn lára tí wọ́n fẹnu bàtà níbi sallallahu alaihi wasallam jẹ́. wal ṣùgbọ́n olùgbàgbọ́ òdodo zaada ìmánu ọ̀hún ìgbàgbọ́ àwọn olùgbàgbọ́ òdodo ó lékún ìgbàgbọ́ àwọn tí wọ́n ṣe olùgbàgbọ́ òdodo ó dínkù ó sì bàjẹ́ ó sì lékún àbúrò fún wọn. ṣé wàá yìí bọ́lá ń sí àdánwò yẹn. an tí ó yẹ ó lè pẹ̀lú àwíjàre náà ni an bayyina tí ó sùn tó fojú hàn báyìí torí ẹ olùgbàgbọ́ òdodo tó fi tòní làwọn àgbà tí òdìdí ọlọ́run sallallahu alaihi wa alihi wa sallam ó ṣe ìfúnná ó sì ṣe Mi'raj ọfẹ wa wọn ọfẹ wọn ní mùsùlùmí tí ọgbà omijé aná ṣe kí ni o ọgbà torí pé wọn ò pé ọta lè sọ níbi fún wọn gbà ìbàdàn mi ṣe ha ọ̀nà gbà tòyàtọ̀ sí yẹn tẹ màá fáwọn fẹ́ yin ànẹ́bí láyìn ìgboro tẹ́lẹ̀ wọ́n fẹ́ pa ànẹ́bì lápapọ̀ wọ́n fẹ́ máa ṣàfihàn káwọn nífẹ̀ẹ́ ànẹ́bì sọ́dọ̀ ju àlùsọ̀nù àlọ́ kó déédéé torí ẹ̀ àwọn náà kò sọ́nà àbáyọ fún àdúgbò náà sọ pé àwọn náà fi rí ilẹ̀ ó tilẹ̀ jẹ́ pé àwọn náà tún wá sí àwọn àlékún tí ò sí ń bẹ̀ àwọn àgbélé ọ̀rọ̀ oríṣiríṣi àwọn èèyàn rò máa ìṣọ́ra wọlé mi ẹ̀rọ jù nínú àwùjọ lónìí ètò sí pé lọ́wọ́ ọba ilé fi ọlọ́ba fún wa láǹfààní a sì máa ṣe àlàyé rẹ̀ síwájú ní ọ̀sẹ̀ tí ń bọ̀ insha Allah ta'ala ibi báyìí oní aládùn sí nítorí àsìkò wa wa sallallahu wa baraka ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira. أي نعم تسير نعم وعليكم السلام fọ̀n sókè fọ̀n sókè. Náà nínú ìfẹsọ̀ọ̀sù wọn ni wọ́n là ní níjẹ̀jọ́ asàlẹ̀ ìkànnì sọ́sọ́lọ̀ kì í jẹ tìara àtàwọn aráàlú rẹ̀ ẹ̀sà tọ́lọ̀ fún ni tó ti báyìí ànábì ìjẹ sàrà ìdí àti gbogbo àwọn tó jára lé ànábì sọ́lọ̀ ìjẹ sàrà tó ti báyìí àwọn kan sọ pé ẹ sẹ́wọ̀n pé sàrà sẹ́wọ̀n pé dọ̀tí ni sẹ́wọ̀n sọ pé sàrà pé kìnnìkìnnì kan ni anabi yìí jẹ́ alimuhim ẹ̀sà àti ẹ̀mí inú ẹ̀sà tọ́lọ́ ń sàn tó túmọ̀ pé wọn náà ní ìsìn wọn bá gbé sàrà wa ò ní gbà ah, tó bá rọrọ̀ débẹ̀ tó sì rọrọ̀ jù bẹ́ẹ̀ lọ ò lè má ṣe kí ni ò lè má gbà ẹ̀kọ́ pọ̀lọpọ̀ àwọn tá à ń pèlè olówó tásìrì wọn bò kò ní wò pé tálíkà lọ́mọ pọ̀ yìí tálíkà lọ́mọ pọ̀ yẹn ha fún tálíkà yẹn yọ kọ̀kọ́ kótó ọgbà tiẹ̀ báyìí kódà ẹlòmíì tó bá gbọ́ fún wọn pé nǹkan nìkan yóò ti kọ́kọ́ gbà tiẹ̀ kó tó sọ fún màyà rẹ̀ subhanallah bóyá ẹni tó ti kọ́kọ́ gbà ń lọ́rọ̀ ni hmm, lọ́dọ̀ tiwa nílẹ̀ Yorùbá wa yìí ah, hmm, ọlọ́rọ̀ gan ni ó rí ẹ wo bó tíjọba sọ pé òun fẹ́ kó jẹ́ ìrọ̀rùn fún mẹ̀kúnnù ta ní gbà àwọn ọlọ́rọ̀ ọlọ́rọ̀ anábì sallallahu alaihi wasallam kì í jẹ sàárà kì í gba sàárà kò túmọ̀ wípé bọ́yá sàárà ọ̀dà ọ̀sẹ̀ mọ̀ pé inú iṣẹ́ olóore tó dáa gan òun náà ní sàárà wà torí pé sàárà náà a iṣẹ́ ìpàdé kónú gbèsè ayé ọmọ ẹ̀dẹ́ nìyẹn ṣe kékeré táwọn ìṣọ́lá ń sọ̀rọ̀ lórí sàárà àtòrí tí ń bẹ́ẹ̀ àti dáadáa tó ń bẹ́ẹ̀ púpọ̀ ṣùgbọ́n ìṣọ́lá mi ṣe kí ni o èjẹ́ tí wọ́n náà bá ní wọlé èjẹ́ ọ̀gbọ́n pé kókó sàrà mọ̀ fún ọ ìpìlẹ̀ àkọ́kọ́ náà tọba wa lè jẹ pé kókó tó wá sọ fáwọn ọmọ rẹ pé ọ̀gbọ́dọ̀ gbá ò ọ̀gbọ́dọ̀ gbá ò à ìwọ ló níbọ̀ ọ̀fẹ́ ọ̀gbọ́dọ̀ sọ fọmọ rẹ pé ọ̀gbọ́dọ̀ gbá torí àdámà ayé ni fáwọn kan ò ní wọn máa ṣe àánú fáwọn tí wọn jẹ aláìní ọdẹ àníìsì bóòlù tí wọn fẹ́ mórí bọ́ńgàn wọn wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn débì kan wọn wá ní wọn fún ọ ní sàrà wípé kọ́ wa lọ kẹ́kọ̀ọ́ pẹ̀lú bí òkú a àlejò ìjẹ sàrà ìgbà sàrà àbí bóòlù bí a ti àbí mí ní ha ṣé sàrà ni àkọni ẹ̀kọ́ ọ̀fẹ́ ṣé sàrà àkọni sàrà ni ọ̀sásánwó ògbé ọba wọ́n fọ́n tó àfúlò ọ̀wọ́ ọkọ̀ ogun pélẹ́nì kó gun lọ́bẹ̀ kó tún kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ó tún gbowó oṣù ọ̀fẹ́ ó tún padà sílé lọ́fẹ̀ẹ́ ṣé sàrà kan bẹ tó tún tó yẹn aha so àkọ́ gbọ́dọ̀ jẹ́ pé nùsẹ̀ ti tu aláwọ̀ àpinnu bí èkó èèwọ̀ lọ́jẹ́ fún wa halal lọ́jẹ́ fáwa òdìsí ọlọ́run sọ sọ́lá nìkan ni àtàwọn aráalé rẹ̀ ní òye ṣe ẹ̀tọ́ fún àwọn sàádé jẹ sàárà láwọn tó ṣe kí wọ́n jẹ́ ẹni tí wọ́n bù káàtà rẹ̀ sàárè ìsàbúrú ẹni tí ọba bò tí ọba ní wọ́n ṣe kí ni o wọ́n ṣe dà sàárà wọ́n ṣe fún ṣùgbọ́n ọlọ́run ọba kó wọlé agbára tó gbó rẹ̀ ọlọ́run kó ṣe àánú fún mi àtẹnukọ̀ọ̀kan wa ṣùgbọ́n bá a ti wá ní sàárà yìí ta ni pé ọtọ fún mùsùlùmí létùmọ̀ ẹ̀ ní pé ká gbígbà bára bí sàbílì láàyè bí sàbílì láàyè bí sàbílì láàyè rárá o. ẹlòmíì torí ọwọ́ kan tí ò ní o ti gbígbà bára torí pé wọ́n gé ẹsẹ̀ nìkan ẹsẹ̀ rẹ̀ kan lásán o ti gbígbà bára tó wá sì tó ní kó gbígbà bára tó kò sí ìdíwọ̀n náà lè kọ́ tó lè wúlò kọ́ tó. tó pé tọ́kàn ẹ̀rọ àwọn ọmọ ya wa yọ apá yẹn yọ wá sí bọ́dá sọ́yà èyí sàbí ilé láàyè yọ wọ́n máa jùbà èyí sàbí ilé láàyè èyí sàbí ilé láàyè èyí sàbí. rárá o kí ti bọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ kan tí wọ́n ti ń gbà kan tọ́lọ̀ ti bá wa sànú wọn rà ọlọ́run bẹ́ẹ̀ ti ṣe o. ìyá o wọn rò pé tó wá sọ dojú iṣẹ́ nítorí àti ti sọ díẹ̀ di ọ̀pọ̀ fúnra ara rẹ̀ àti kọjá pé yọ wájú ọgbẹ ìdílé tí ò ní sí ẹran ẹran kan sẹ́yìn orí ìdí mu níwájú rẹ̀ kò ní sí ẹran wájú ẹtọ bá wá níjọ ọgbẹ ìdí já ṣọ́ra fún bàárà o já ṣọ́ra fún bàárà já ṣọ́ra fún agbe já ṣọ́ra fún agbe ìdákùn torí tọ lọ já ṣọ́ra fún ṣùgbọ́n o àní gbàgbé wípé àwọn kan bẹ sani sọlọ sọ yìí yóò tọ́ fún ọ kí wọ́n lè tọrọ wọ́n lè lọ tọrọ pé ẹ fún wa dàbí ànẹ́sì sọlọ nǹkan mẹ́ta ìmọ̀ràn ti mẹ́tẹ̀ẹ̀ta wọn kà ó alákọ̀ọ́kọ́ ni arákùnrin kan tó gba àgbà ọ̀nà àrẹ́bì ni ẹ fún sí ẹ fi ó tọ́ fún kó tọ́ kó béèrè màsálà títí tó fi di àgbà ọ̀run tó báyìí bẹ́ẹ̀ ni tó àgbà ọ̀run ni pé bóyá ń lọ nìkan lọ́ba rí aláìgbàgbọ́ kan tó bá kó di ọmọ ìyá rẹ̀ mùsùlùmí báyìí lónìí yìí gbogbo tá a ti tilé ìgbóná gbẹ láyé ọgbọ tó bá pẹ́ kó tó bá ń gbé owó mi èmi yóò gbọ́ owó mi ní bíbá yìí lónìí bíbẹ́ ẹ̀kọ́ àwọn tó wọ́n tó wà ní wọ́n bá wa dáa ní gbó sùkùnkùn kí ló dé ó ní kí ló dé kọ́ ó kí ló dé kọ́ ó ẹni tí wọ́n bá sọ̀rọ̀ bíbá yìí yọ sanwó tó jẹ mí ni o kí ni kà á sówó náà ní olówó ni ẹ̀kọ́kọ́ sọ́ọ̀lẹ̀ sọ́ọ̀lẹ̀ kọ́ owó owó ni sọ́ọ̀lẹ̀ ah kí lọ́sẹ̀lẹ̀ ló ní tọ́jẹ́ ọlọ́jẹ́ ohun twenty thousand naira ọjọ́ ohun thirty thousand ọ̀sá wùlọ ọ̀sọ̀wọ́ ìtúbí ẹ̀ náà ló wá ní tó wá à ṣé ṣe ẹ tó fẹ́ wínú bẹ́ẹ̀ ni ṣé kò ṣáájú thirty thousand lọ ẹ ti sọ fífi ọ̀já ta ṣẹ̀ṣẹ̀ kò ní thirty kọ̀ọ̀bọ̀ lé o thirty naira kò sí lọ́wọ́ rẹ̀ bí tọ́wà o wíwo pé bó ni wọ́n ṣe máa fa gàgà ọmọ àyà òun yàrá yìí tójú ọ̀wà máa ti nítorí owó tọ́jẹ́ subhanallah pọ̀ mọ́ ọmọ ẹni ẹ pé bọ́ yóò gbowó lọ fi mutí ó sì mọ̀ pé ẹni ẹ̀kẹ́ ti tẹ́ tí ó gbowó tí ó lọ fi ta tẹ́tẹ́ wọ́n ní ẹ̀kẹ́ sọ̀rọ̀ ṣé ẹ̀já mi mà èmi ọ̀dọ́ ọmọ ẹni mọ̀ dámọ̀ ni ẹni mọ̀ dámọ̀ ni ẹ wá ṣe sọ̀rọ̀ ẹ jẹ́ fún yín nọ́mbà ẹ jẹ́ fún yín ládírẹ́sì pẹ̀lú òkú ọlọ ẹ fòun lẹ̀ pẹ̀lú òkú ọlọ ní ọ̀sẹ̀ kan àwọn asanwó yẹn fún yín tẹ́bá fẹ́ cancel agreement ẹ̀jẹ̀ ṣe fún yín pé lọ́sẹ̀ kan èmi mọ jẹ́ thirty thousand òun ọ̀sẹ̀ kí ni o ọ̀jẹ̀ thirty thousand wa hmm. bó ṣe ń ní ọkàn irú gbùgbù pé thirty thousand ẹni tí o ní thirty kọ́bọ̀ kò sí thirty náírà ó wá lọ bá àwọn ọmọ àyà rẹ̀ tí wọ́n jẹ́ ní dáadáa ọmọ àyà wa kan báyìí orúkọ rẹ̀ lẹ́nu báyìí ń gbé ní báyìí ẹ dákun mọ fẹ́fẹ́ inú lọ ṣiṣẹ́ lórí rẹ̀ ibi bí mo condition tí mo bá lónìí inú mi bàjẹ́ tẹ́ bá wo káfíìrù tó bẹ̀rẹ̀ sí ní gbó káàkiri pé owó alimuhi mo ti gbàgbọ́ ọ̀rùn pé a ti sanwó yẹn fún lọ́sẹ̀ kan kó o láti fẹ́ bọ́mọ ìyá wa sanwó yẹn dà mo rò pé wa èyí tí ó fi gbọ́ bùkátà tí wọ́n sọ òun náà ni ó ti kí ni o òyìn ọgbà títí ó fi rè kọ́ tọrọ lọ́wọ́ àwọn èèyàn kọ́ gba bára yẹn ṣe kí ni o ọtọ́ níbẹ̀. tọ́ nínú ẹni tí Ànábì sallallahu alaihi wasallam tó ṣe gbọ́ sọ pé sàárà àtọ́ fún tó lè tọrọ òun náà lọ́mọ ènìyàn kan tó ṣe pé ìtì máa ń jẹ dúkìá ọrùn ọ̀sẹ̀lẹ̀ ọkàn pa dúkìá rẹ̀ ọrùn. táwọn èèyàn fi sọ pé ah dúkìá lágbájá parun o irú ẹni bẹ́ẹ̀ ọtọkọ tọrọ ní tí ó fi gbé ẹ̀mí ìfẹ̀mí ara rẹ̀ tó fi gbèrò ẹlẹ́ẹ̀kẹta lẹ́ni tó jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ olùsí ni aláìsí títà fìdí èèyàn mẹ́ta tàbí èèyàn mélòó kan nú àwọn ìjọ rẹ̀ tó nú àwọn èèyàn rẹ̀ tó pé áá kò sí ta lágbájá lágbájá aláìní ó tó sí irú ẹni bẹ́ẹ̀ ọ̀tọ̀ láti tọrọ tí ó fi gbé ìsẹ̀mí rẹ̀ tí ó fi gbé dúró tí wọ́n á ní kó náà sọ bára jíṣẹ́ tí ọmọ ṣe àṣekù rì rárá o èyí tóun náà wà tí ó fi tètè máa rí nǹkan ṣe tí òfin ní dẹni tí ọmọ tẹ́wọ́ sí àwọn èèyàn ọ pàtàkì kó ṣe tó fi jẹ́ pé nínú ṣẹ̀ríà Islam ọ̀tọ́ fún ẹnìkan tó jẹ́ ọlọ́rọ̀ tó sì mọ̀ fóun fẹ́ fi àwọn ọmọ sílẹ̀ kọ́ wá kọ́ akọ́ kọ́ wá sọ wíìlì kalẹ̀ fún rẹ̀ pé tí n bá kó gbogbo ogún mi lọ pé fáwọn ọmọ òrukàn bí báyìí agbọ́ ni àní tẹ̀lé láéláé àkọ́kọ́ náà kì í sẹ̀rí ẹ̀sìn nìyẹn ṣẹ̀ríà ọ̀fẹ́ kó pín ogún bẹ́ẹ̀ ètí sẹ̀ríà yọ̀ǹda fún ni wọn ọba tọ́jú gbogbo pírọ́pátì rẹ̀ kó o lè fi ṣe tààrà èyí tó kó àwọn tí ó dògún ẹ̀ lóru ẹ ò gbàtí àfa wa sáà dọ̀wọ́n àbíwá kan sọ̀rọ̀ bí aláwọ̀ tẹ̀lé àyìn wò àrùdọ́ tí sọ fún jìjọ́ ọlọ́run sọ́lá pé tó ààrẹ tó ṣe ní torí wọ́n náà ibi tó dé báyìí lára mi lè òjijì ọlọ́run ó níbi tí ó bá ara ìnira ìdí ìsìn lẹ́nì kankan tó lè jogún mi tó fẹ́ ju ọmọbìnrin kan tuntun tí mo bí lọ ọ̀padà bímọ jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn ìgbà tá a ti alọ́run fún lálàáfíà o bí mo sì ṣe ń rí àlá tí mo ṣe ń rà rẹ̀ tó ọlọ́run lọ́ mọ bó ṣe lè jẹ́ ṣé mo lè fi ìdá méjì ìdá mẹ́ta dúkìá mi ti sàárà ànábì ní rárá rara, rárá ah rárá ọ̀gbọ́dọ̀ dá o onírò ìṣiṣẹ́ ọlọ́run fàṣẹ́kùrù ìdajì ńkọ́ tí mo lè lu ìdajì ẹ̀ pé ìdajì ìdá mẹ́ta ó ju ìdajì lọ ọwọ́ ní ìdajì ńkọ́ ànábì tó ní rárá ó ní ìlàta ńkọ́ ànábì ní ìlàta ah, ìlàta pọ̀ ṣùgbọ́n ànábì ọ̀sọ́ rárá ibẹ̀ làwọn olùmọ̀ ti fa ìdájọ́ yẹn pé ó lè fi one over third property rẹ̀ ó lè fi ṣe sàárà fáwọn tó ṣe pé wọn ò ní rí ogún jẹ nínú àwọn èèyàn rẹ̀. anabi sọ sọlá sọ fún pé ìnáka àǹtẹ́dàrọ̀ wàrọ̀ sátẹ́ka agùnìyà fẹ́rù mi àǹtẹ́dàrọ̀ ọ̀hún àyàlẹ́tàn yẹtẹ̀kẹ́ fàfún rẹ̀ nàṣà kó o fi àwọn tí ó dogun rẹ̀ lẹ̀ ní ọlọ́rọ̀ olóore ju kó o fi wọ́n lẹ̀ lẹ́yìn tó ṣe kó máa tẹ́wọ́ sáwọn yẹn lọ kí ni wàá rí ọmọ bàbá ọlọ́nà lágbẹ̀rẹ̀ ọmọ ẹgbẹ́ dàkú ẹgbẹ́ lẹ́bàá tuntun bẹ́ẹ̀ fún mi sẹ́mọ̀ yìí pé ó burú jáì kó o fi àwọn tí ó jogún ẹ lẹ̀ wọ́n jẹ́ ọlọ́rọ̀ látara dúkìá tó fi lẹ̀ yẹn ó lóore tí kò wọ́n lẹ̀ lólóṣì tó máa tẹ́wọ́ sáwọn yẹn lọ. ewu ohun tó jìṣẹ́ ọlọ́run sọ́lọ́ fún ayọ̀ bẹ́ẹ̀. tòtòrí gbélé yìí gbogbo wa ẹjẹ́ àmọ̀ pé ká lọ ọmọ akéèyàn máa tọrọ báárà èsì tẹ́ ẹ rí o èsì tọ́ da mùsùlùmí gidi èsì mùsùlùmí tọ́ bí bá kú nítorí pé sẹ́ àlànà tàtẹ́kẹ́ tó rọ̀ ó ń fi tó ń tọrọ yẹn ó fi ń wá púpọ̀ dúkìá rẹ̀ ni kò ní sí ẹran kankan níwájú rẹ̀ tó bá dijọ́ gbèǹde wọ́n ti mọ̀ pé eléyìí tí ò lẹ́ran lójú ọba sàrà àpò tọkọlọ́n kọ́ sànù fún wa ọjọ́ bí agbóyan ti jẹ́ bàbá. àwọn amọ̀bí ọ̀pẹ náà ṣé ká gbà ní àbí ẹ̀wọ̀ yín náà lọ́wọ́ mọ́sálásí lájọ wà. Naam. Ẹni? Ok. Kàṣàbùdù yẹn yóò fẹ́. Ayọ̀. Ok. Naam. ok naam. والله تعالى أعلم التحيات èyí táwa máa lè torí lè jì tó sì jẹ́ pé ọwá nínú òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ibi sọ̀láàtù náà ibi sọ̀láàtù òun náà lè tọ́ wá tó fẹsẹ̀ múlẹ̀ òun náà ló ti wá. bí a bá ti ń wo gbogbo àwọn agbègbè tíra tó ní ṣe pẹ̀lú fífò a rí wípé lágbègbè sọ̀láàtù náà ni wọ́n ti ṣe kíni o wọ́n ti máa sọ̀rọ̀ rẹ̀ ó sì ní àwọn òṣùwọ̀n oríṣiríṣi èyí tó gbajúmọ̀ jù òòlè tẹ́ ẹ sọ pé yìí gbọ́ tó jẹ tuntun òun larúgbó bẹ̀ ètẹ́ pé ní tuntun tẹ́ ẹ bá òun gangan ní kíni o òun larúgbó ṣùgbọ́n bọ̀ jẹ́ pé tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́sí oríṣiríṣi tí bá ń dé àwa máa ń da àwọn nǹkan ní ìmọ̀ra wọn láti wá padà máa lérò wọn pé ẹ̀yọ̀ kan ṣoṣo ni wọ́n ló fi jẹ́ kó jẹ́ ìwọ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́run ìǹtọ́ bá jẹ́ jẹ́ tradition kan tó wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó wá gba ọ̀nà oríṣi méjì mẹ́ta wá a gbọ́dọ̀ dá méjì papọ̀ nínú rẹ̀ a gbọ́dọ̀ dá papọ̀ káwé lẹ́yọ kan no a gbé separately a separate ẹ̀ ní pé eléyìí ọ̀tọ̀ ni o eléyìí ọ̀tọ̀ ni o eléyìí ọ̀tọ̀ yìí tá a bá fẹ́ ṣe lọ́sẹ̀ yìí a lè ṣe mí lọ́sẹ̀ yìí a lè ṣe mí lọ́sẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń pe lọ́pọ̀lọpọ̀ inú ká máa fi kún tàbí ká jẹ ẹ̀bà méjì papọ̀ ẹ wò tá a bá sálámà kí lákọ̀ọ́kọ́ ṣe أستغفر الله أستغفر الله أستغفر الله أمي ò في عظيم àdìmọ̀ lẹ́sí sí في عظيم وسي sí أستغفر العظيم أستغفر العظيم أستغفر العظيم وسي sì sí bẹ́ẹ̀. ẹ wà lọ́wọ́ máa ń kẹ́ sẹ́lẹ̀m wọ́n mi ń kẹ́ sẹ́lẹ̀m tabarakta ya zal jalali اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام وإن ربنا بالسلام وأدخلنا دارك دار السلام أبي أكون وأنت ويبوبي omugu yẹn ti wọ̀ sẹ́mu pàtàwọ̀ ni wọ́n ló fi jẹ́ pé èyí tá à ń wí tó jẹ́ ìgbà wa ti àfáwà abilá ọmọ màsọ̀rọ̀ jẹ́ nàlọ́dí aláwọ̀ tààlà àìníhó òun lọ gbajúmọ̀ jù kò síbi tí wọ́n ti máa sọ̀rọ̀ tashahhud tí wọ́n ti máa sọ̀rọ̀ tashahhud àfi ká rí wípé bí ẹ̀yẹ náà ni wọ́n ṣe kí ni òun ní ọkọ̀ọ̀kọ̀ darúkọ kì í ṣègbà wa ẹyọ kan lọ́wọ́ o kì í ṣègbà wa méjì lọ́wọ́ pátá yá o ìsìn mẹ́ta ẹ̀ máa rí bẹ́ẹ̀ wọ́n máa mú aṣọ bá àkọ́kọ́ tó jẹ́ èyí tó gbajúmọ̀ jù òun náà ní tàṣàwòrò afáwa abdullahi wa mama sèwọ́dẹ̀ náà radiyallahu ta'ala anhu pé at-tahiyyatu lillah was-salawatu wat-tayyibat assalamu alayka ayyuhan nabiy wa rahmatullahi wa barakatuh assalamu alayna wa ala ibadillahi salihin ashhadu la ilaha illallah wa ashhadu anna abduhu wa rasuluhu. ìbòmíì bí as-salawatu wat-tayyibatu ló tó tẹ̀léra wọn lọ ó tó pèlè láìsí níwájú oríṣiríṣi lọ wa ṣùgbọ́n ètò gbajúmọ̀ jù lè ta àkàyè. iná mo sọ fóun lórúkọ jù sẹ́rí kọ́lọ́ ọ̀bà kó sànù wa ọ̀ bàbá bẹ́ẹ̀ mọ̀ pé mímọ̀ ti fẹjú nípìsì kọ́ ló sọ̀tọ̀ ju ibi nígbà yìí. pé ẹ máa gbọ́ sẹ́ mọ́ yí pé kọ́lọ́wọ́n bá kó sí ọ̀rọ̀ fún gbogbo wa. àwọn atíà kan bẹ tó ṣe wípé àìrí bí wọn ó ṣe dápọ̀ ó kó sòrò wa ní ìsìn àwọn bàbá wa tíra mélòó ni bàbá wa kì ganan àwọn bàbá wa ní ẹ̀yọ̀ bá kí ni wọ́n fi já àbá ń gba ẹ̀ náà kàlí náà kàlí bàbá fi já wọ́n mú sami nù kárí nù kankan ní ti wá lùwà. sẹ́mi mọ̀ ń fi sọ̀rọ̀ ní kábílẹ̀ mọ̀ yìí pé ní táwa ń pè ní mọ̀ǹgbà yẹn fẹ́ lẹ́kàlí wọ́n fi ń ṣe kíni o wọ́n fi ń já àfa èso ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ fi já àfa gbà yẹn. tọ́mọ bá parí kùránì tí wọ́n ní òkè òkè ìlìmí. lẹ́yìn ìlìmí kọ́ so kí ni ó tẹ̀sẹ̀ máa gbé ìgbà yẹn wọ́n tẹ̀ pé tọ̀ tọ́wọ́ àwọn rírà kúrútùbí kan tọ́jú orin àwọn àlùwà táwọn ìlú wa sọlá tú orin náà tún ni wọ́n kọ̀ tó sì jẹ́ pé tọ̀ léyìí. àwọn táwọn bàbá wa rí tọ́tọ́tọ́ wọn kéré jọjọ tẹ ẹ mọ̀ pé báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ìyẹ́ akọ́pá ẹ̀yẹ báyìí wọ́n fi kan dàda wọ́n ṣẹ̀ṣẹ̀ hàn tí wọ́n fẹ́ kà yìí àwọn tí à ń bẹ́ẹ̀bi tó wà tó tọ́yẹ pé ọ́jẹ̀bù kalẹ̀ báyìí òkété kíra talẹ̀ tó tó tẹ́rì sí kò sẹ́ni tó lè tẹ́rì sí. èmi ò lè sọ bàbá. ẹ máa gbọ ẹ gbọ ẹ gbọ ẹ mọ̀ pé iṣẹ́ fi iṣẹ́ ń sọ ni wípé bóò ló ṣe jẹ́ pé òun ń lọ gbajúmọ̀ ju àwọn ìtawà tẹ̀sẹ̀ ń sọ pé lọ ṣe pé tí ń sọ nǹkan kan báyìí tún o ńlá fi ń sọ pé sọ fóun ló hó dìjú nísìnyí ẹ wo àlọ́ máa ń tẹ̀sán láwọn tẹ̀sán yẹn tí ìbò lòun náà ti wá ṣé tẹ́sítà oníṣẹ́ àná ẹ̀sìn sọ́lá ṣe wọ́n sáà ń wíta àti ń bọ̀ bí àbàtì ẹ̀rí bì kankan ká lọ wo tíra àdúrà àwọn arúgbó ẹ̀rí bẹ̀ ẹ̀ sì pé ló tiẹ̀ gbajúmọ̀ jù táwọn èèyàn wú. ìdí bá yẹn sùn ó ṣeé ṣe kọjá pé kí wọ́n da tẹ́kìtì méjì papọ̀ kó fi jáde gẹ́gẹ́ bí àwọn ìpín tó ń kálukú wa náà ní o lè fi jáde. wọ́n lè rí bẹ́ẹ̀ rọrùn dáadáa kó rí káwọn òde bẹ́ẹ̀ ó rọrùn torí kéńgà yẹn ǹjẹ́ bí àkólé kan ṣe wà yìí fọwọ́ ànábì ààyè ti gbólóhùn kan lè tó ń bẹ́ẹ̀ lọ́gbọ́ lásìkò àwọn bàbá àti wà láǹsọ̀ o. ṣé kìí ṣe pọ́pọ́lọpọ̀ mí náà lè rí nǹkan jọ sọ pé ah, ànábì sọ báyìí ẹbí lọ́pọ̀ jù ànábì sọ báyìí ọ̀pọ̀ jù tó jẹ́ àníṣe táwọn èèyàn ṣe kí ni o tí wọ́n ṣe tọ́jà pé àwọn ẹ̀rí tó nípọn nípa wípé àgbọ̀dọ̀ sọ́bà nàbí sọ́bà ìta nàbí ọ̀bà sọ́bà ó lè má dé sígbọ̀ wọn tọ́lọ́hún sì pàròyìn wọn tí wọn lè má ṣẹ̀ṣẹ̀ wájú ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ gàdúrọ̀ torí bí màá ṣe mọ̀ lọ́dọ̀ òun nígbà yẹn náà ni wọ́n ṣe kí ni wọ́n ṣe lò ẹ sì mọ ríyàn bàbá àgbà yẹn náà pé àwọn tí wọ́n ra ní ètí wọ́n níhùn náà ayé mọ̀ yìí pé bí ìpè wọ́n ṣe kí ni o bí ìpè gbogbo ayé ni wọ́n ṣe kí ni o bí ìpè náà wọ́n ní torí pọ̀pọ̀lọpọ̀ ní ìyáyọ̀ ìbẹ̀rù sì ń bẹ lára àwọn àgbàlagbà gbà yẹn ju bó ti ṣe kíni o ju bó ti wà lásìkò yìí lọ. àwa máa ń kí wọn ni pé wọ́n ṣe gbìyànjú kan wọ́n ṣe gbìyànjú àwọn kan bẹ tó ṣe bẹ́ẹ̀ sì máa rí lọ́dún bàbá wa tó ṣe pé tẹ bá sì ń tu tẹ bá padà ń tu ó ṣe ti kẹ máa rí àwọn míì tí ó ṣe kíni o tí ó sùn mọ́ ìtẹ́sí yẹn tẹ bá fi máa rí tí ó yàtọ̀ díẹ̀díẹ̀ àwọn ìgbà wa mi bẹ tó lè gbé wá báwọn tẹ́ńtọ́ gbà láti so papọ̀ dọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́sùn sọ́lọ́mù ọ̀fẹsẹ̀ múlẹ̀ tó ti báyìí tó bá yẹ kẹ́gbà ẹ̀ làwọn rí lápẹẹrẹ pé ànábì sọ báyìí o wọ́n wá tó lọ làwọn fi gbá mú wọ́n wá ń ṣe nígbà tí wọ́n wá ń sọ pé pàṣẹ pé ta lọ́gbà wá lọ́dọ̀ ànábì inú wọn ta lọ́sọ pọ̀ gbà wá wọ́n wá wò pé wọ́n ní lágbájá kan ọgbà lọ́dọ̀ lágbájá kan wọ́n wá tẹ̀sí gbogbo àwọn tó ń sọ yìí nínú tàn wọ́n wá wò pé ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ti pé àárín ìtàgbésí ayé rẹ̀ pé ó gba ẹ ọbẹ̀ ní báyìí ẹni tó lóun gbẹ̀gbà lọ́dọ̀ rẹ̀ kọ̀ bá ló gbà. àdéhùn ti disconnect bẹ́yẹn ṣé nà fọ́tọ́rì ti tẹ́kí ni ó ti disconnect kẹ́ni ẹnì kẹwàá olóhùn gbà lọ́dọ̀ ẹnì kẹsàn ẹnì kẹsàn gbà lẹ́nu ẹ̀sìn kẹjọ ẹnì kẹjọ yẹn tóun náà wọn sọ fóun gbà lọ́dọ̀ ẹnì keje wọn ò fẹ́ ní keje yẹn pẹ̀lú ẹnì kẹjọ yẹn wọn jọ lò láì wù kàkà tó wù kàná sẹ́mu sẹ́nà pọ̀tọ́ ìlú yẹn tẹ̀ wó yẹn òun gangan lẹ̀ sí wa ni ó fi jẹ́ pé bí àwọn olùmọ̀ máa ń sọ dáadáa òun ní pé àlìsínà lùmínà sí i sẹ́nà pọ̀tọ́ ìlú inú ẹ̀sìn wa lọ́wọ́ wọ́lọ́wọ́ náà náà tí ẹ bá ṣe sẹ́nà pọ̀tọ́ ìlú sẹ́kẹ́sẹ́kẹ́ ẹ̀gbà wá yẹn làkọ́ọ̀lá màṣá àmàṣá ó kálukú ìbámu ọ̀sán fẹ́ yóò sì máa parọ́ ẹ̀ máa sọ́dọ̀ ta ló tún gbà lọ́dọ̀ tiẹ̀ náà ta ló gbà lọ́dọ̀ títí òfin dọ́dọ̀ àlẹ́ ìsìn sọ́lọ̀ lẹ́kẹ̀kẹ̀kẹ̀ yẹn ọ̀gbọ́dọ̀ já ló fi jẹ́ pé ńgbà tẹ́nìkan mú sọ̀lá tìlì fàátì wa olóhùn gbadà rẹ́ẹ̀kì látọ̀dọ̀ ànẹ́bì ni Aha, ìwọ tó ló yọ sẹ́ńtúrì bíbà yìí ọ̀wá gbadà rẹ́ẹ̀kì lọ́dọ̀ àlẹ́ sọ́lọ̀ tó lo ìpìlẹ̀ sẹ́ńtúrì yẹn àkùdédé irọ́ nìyẹn àwọn irú bẹ́ẹ̀ wá pọ̀ láwọn ìṣesí ní ìsìn àwọn àhàdí sọ́jà gbilẹ̀ rọ tí ìsọ̀rọ̀ àlẹ́ sọ́lọ̀ ń bọ̀ ẹ̀wọ̀n eré àwọn àmúwátakùn bíi dùn àìwọ̀ sọ́dà kò rinlẹ̀ látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tẹ́tùmọ̀ rẹ̀ nígbà ní sàdúà á sàdúà fún òkú wa ní gbogbo ìgbà tá a bá ti ń ṣe kíní o tá a bá ti ń sàdúà ìgbà tá a náà bá tọ́lọ́ bá ti tún kẹ́ wa á mọ̀ wá nǹkan tí ọmọ jẹ́ sàrà dáadáa fẹ́ni tó jẹ́ òkú wa ǹjẹ́ ànábì gbé tẹ́sì yẹn gangan kalẹ̀ wípé irhamu àmúwá sàkúnbí tó àwọ̀ sọ́dà kọ̀ rárá wọ́n sọ pé àdúrà kàtọ́ yìí wọ́n ní àdúrà sáǹsì ọ̀dà gẹ́gẹ́ bí ẹyẹ wàlá àyàfẹ́ nǹkan ẹyẹ òsìlẹ̀ èkó ìlà àbíjànà hayi àti pẹ̀lú akọ́pá rẹ̀ méjèèjì tọ̀ ìlà ń tọ́ba rí bẹ́ẹ̀ wà sọ́dà kọ́tù jànà hayi àtọ́yìn wọn ní sára ti ṣe òun gangan ni akọ́pá ẹyẹ méjèèjì dàtí ní ìsìnkú ẹ̀ńtọ́ sọ fún yín pé tẹ́ ẹ bá ti sàárà tẹ́ ẹ bá sàdúà tẹ́ ẹ bí ti sàárà àdúrà yóò ní àti kẹ́ ẹ ti sàárà pé sàárà ni ó gbé gun òkè lọ ọ̀tọ̀ sí níjọ́ sin àdúà ọ̀tọ̀ níjọ́ sin sàárà èèyàn lè má sàdúà yóò ṣe sàárà ẹ̀yẹ́ lè ṣàdúrà tí ò ní ṣe sàárà ìjọsìn ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì ọwọ́ akọ bẹ́ẹ̀ bàbá tòṣì báyìí nìṣẹ́ wọ́n lè túlé kẹ́nìkan sọ pé ó mú ẹgbàá yẹn wá kẹgbàá yẹn mọ̀ ọ́ mọ̀dọ̀dọ̀ àníṣe sọ́lọ̀ ṣèṣì máa ń fún bàbá wa wọ́n lé ànẹ́bí sọ báyìí tí wọ́n bá gbọ́ báyìí wọ́n pe ànẹ́bí sọ bẹ́ẹ̀ náà nù wọ́n sì máa wí. tó bí àwọn èsì tí yẹn ṣe rí òun nìyẹn ọlọ́wọ́n balà ń bẹ́ẹ̀ kọ́dà ń kó ṣe àánú fún ìgbà tẹ̀kọ̀ọ̀kan wa kó dúró ti wá kó jẹ́ ká lè dúró ti ògidì ẹ̀sìn tọ́wọ́ látọ̀dọ̀ anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ká sì lọ gba pé gbogbo tí ń wá tá à ń sàlàyé yìí ní tá a bá ti rí tá a bá ti sọ pé tọ̀ ń bẹnu Bukhari lápẹẹrẹ ń bẹnu Muslim ń bẹnu Ibn Majah Sunan Abu Nasa'i Daru Qutni Mustadrak Hakim Muwatta Imam Malik As-Sunan al àti àwọn màájìmù musnad imaamu ahmad àwọn màájìmù yẹn lóríṣiríṣi tá a wá sọ pé bẹ́ẹ̀bẹ́ẹ̀ á béèrè fáwọn yẹn ìgbà wọn ló gbà tí wọ́n sẹ̀sẹ̀ dé sẹ́ńtúrì tiwa ni. àtọ̀dọ̀ àwọn àwọn gángan nìpìlẹ̀ nínú ọ̀rọ̀ àdéhùn yẹn bó ti wà nù síra àwọn yẹn kò dé tí kò dé ọ̀dọ̀ ti wa ni bá a fa mi ìbámu síra mẹ́ta ẹ̀yọ kan ní ọkọ̀ ọmọ kéwù rẹ̀ lọ́mọ fi méjì sí àfáàlì lórí tọ́ba bí a ti sìn ìfúnni ọkọ ọmọ tí olè kò ní kọ lẹ́tọ̀ ẹ̀dọ̀ yẹn ló fi máa ṣe àfààní lónìí tọ́mọ bá ti fẹ́ pé kínníkínní kan báyìí yóò tú ẹ̀dọ̀ yẹn ló fi à ẹni tó ń bẹ báyìí ló tún ṣe rí ìfún lásán ni wọ́n kéwòn òkè ẹ̀dọ̀ rẹ̀ ìfún sì ni pé lápẹẹrẹ tẹ bá wọnú tíra lálàyé wọ́n ya ìfún mẹ́rin kan sínú rẹ̀ báyìí wọ́n kọ àwọn nọ́ọ̀sù síbẹ̀ ẹ tún wò pé wọ́n kọ àwọn hàwáṣí kékeré rẹ̀ lọ́yẹn tinú lásán wọn kọ́ mọ kété tí wọn ò ní ṣe kí ni o ò ní kọ́ tọ́mọ bá wà mọ̀ tó ṣe kínní kan nísìn wọ́n ti gbà pé ọmọ yẹn náà à yóò ju àfa rẹ lọ àbọ̀ wa fi yẹn ṣe àfa rẹ lórí tọ́ bá pé ah nígbà tó sálà iṣẹ́ àfa rẹ tó tẹ̀ bọ̀ lọ pé ọ́ àfa là fọ́ ọmọ jẹ́ àfa là sọ èkó ju bẹ́ẹ̀ lọ ìṣòro tó ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìyẹn kápẹ́ ìtẹ̀síwájú wípé kí wọ́n kọ́ọ̀yàn tán kọ́mọ náà tún náà yẹn síta kó náà tún padà rí kọ́ wá gbòòrò káwọn àgbàlagbà mí àwọn mí náà tún máa kọ́ ọ bóyá kìíní yẹn bá gbòòrò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àti sọ̀rọ̀ táwa Yorùbá ni ni pé tí lágbájá bá mọ̀ bí mo ṣe mọ̀ èmi ò ní gbajúmọ̀ mọ́ sẹ́wọ̀n pé náà ló kó bá gbogbo ló kó gọ́ọ̀mẹ̀ntì wa náà ìṣẹ́ ló kó gọ́ọ̀mẹ̀ntì sọ yẹ kó ṣẹ̀ṣẹ̀ máa dìmọ̀ àwọn kan kó tó ti pé wọ́n mú rẹ́pù kan wá wọ́n máa dún wọn kan nìkan wá káàkiri ìdí ah ẹ má jẹ́ kí lágbájá kó lábẹ́ wa kálí máa dà wọ́n jẹ́ o ẹ má jẹ́ a máa rí gbogbo àwọn òkè òun bẹ́ẹ̀ yẹn gbogbo ntọ́ yẹ káwọ̀ ọgbà òkè wọn máa dá àwọn kankankan gbà yàtọ̀ sí ìlú tiwa àwọn ìdíjí yẹn bó ti wà nínú àwùjọ wa nìyẹn ọlọ́wọ́n bá kọ́ bá wa ṣe dáadáa fún àwọn bàbá wa tí wọ́n ti tí wọ́n ṣègbìyànjú ní dìímọ̀ dáadáa àwọn tó ti dọ́nu wọn kọ́ bá wa kẹ́ wọn àwọn tí wọ́n kú ọlọ́run dá wọn sí lórí dáadáa so kọ́lọ́n ọba kó sì jẹ́ káwa náà ká ba iṣẹ́ náà débi tí ó ní àpẹẹrẹ tó sì ní ìtumọ̀ kọ́lọ́n kọ́ tẹ́ ọ̀gá lọ́wọ́ gbogbo wa. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا